والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀kan nínú أبايا إليك الإسلام ìtẹ́sí islam مسلمين mú ìgbésí ayé wọn kó sùn wọn. òun náà ni ìdòwò pọ̀ táǹpé ni mọ̀bọ́ọ̀rọ̀bà. àlùmọ̀bọ́ọ̀rọ̀bà òun náà ni kí ẹnìkan mọ̀ nípa sẹ́kàn ilé ìtajà ìfowó ṣe ó ṣe pé yóò bí èrè yóò mú kí owó yẹn kó gbèrò òdin tó pọ̀ ju bí a ti ṣe fi bẹ̀rẹ̀ rẹ̀ lọ. lọ́nà tó ṣe pé yóò mú kí zakat kọ́ má jẹ́ owó wa run torí pé táyà máa lówó tó bá kó kalẹ̀ yóò máa fi ṣòwò yóò máa fi ṣe nǹkan kan tó lè mú kọ́kọ́ sí owó padà di ti zakat jẹun ẹnìkan mọ̀ wò ó ṣe irú òwò kan pàtó tí wọn máa gbére ẹnìkan sì lówó wọn máa ń tọ́jú fowó yẹn ṣe tí ó gbére tí sì máa jẹ́wó rẹ̀ rún islam ní ìwọ́n tó lówó yìí ẹjọ́ tó wò pọ̀ pẹ̀lú ẹni tí ò lówó tó gbọ́ngbọ́n kí la lè fowó ṣe tó wọ́n fi lọ síwájú nídìí káràkátà tó lù wá ṣùgbọ́n àwọn mẹ́jọ̀mọ́ tó jẹ́ àlàkalẹ̀ tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé wà wọn náà ní pé irú òwò wo pàtó la fẹ́ máa fowó ṣe lóde ká máa tó bá ní owó yìí o a máa fi ra ọṣẹ láti lè ṣẹ́ tí wọ́n ti ń ṣe ọṣẹ wọ́n sì máa wá ta ní gbogbo àwọn àlù orílẹ̀-èdè wa. àjẹ́ pé ọ̀sẹ̀ tó lámà fi rà ònìkan náà lọ́ máa fowó rà ọ̀gbọ́dọ̀ fi rà para. wọ́n ní orí pé èrè tí ń bẹ lára àpárá ó ju tọ́sẹ̀ lọ ló ṣe kó owó lọ síbi ìpara láì jẹ́ kó padà sọ́dọ̀ olówó tí ìpara bá lana tọ́já sófò ìwọ tọ́ màá dárò iná lọ́ọ̀dà forí fá òfò tó bá wọlé àwọlọ̀ tún padà wá sọ́dọ̀ lówó tó lówó bá gbà gbà náà ló tún kówó rẹ̀ lọ sí nǹkan míì olówó sọ fún ẹ pé onígbà tí kọ́ńpìnì tó máa tó fi yí ọjà ju pé kò sanwó lóòótọ́ máa sanwó wọ́n wá sanwó lásán lẹ̀ láì jẹ́ kí wọ́n ti ń kọ́ sán lọ́ba ti rí pé owó há tó wọ́ ọ̀gá jáde wọ́n ló forí fa ìyẹn ni pé ẹni tí ń ṣiṣẹ́ ọ̀hún ẹni tí ń bá ní ṣiṣẹ́ lórí owó tá a gbé fún ni lórí pàjọ péré àmọ́ kò gbọ́dọ̀ tako àwọn májẹ̀mú ẹni tó gbowó kalẹ̀ wáyé o olówó sọ pé owó náà máa gbé rìnrìn àjò láti Ògbómọ̀ṣọ́ lọ sódò ọba ọgbọ́dọ̀ rìnrìn alẹ́ ọ wọ́n bá kó sínú ọkọ̀ alẹ́ àwọn kan bá dá yín bí wọ́n bá gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́ọ́ kò rí fa tọrọ sàn ní kọ́ máa rìn kó sì rìn lálẹ́ ọgbọ́dọ̀ tako mẹ́jẹ̀mú olówó ìsìláàmù wa gbà fẹ́ni tí ń ṣiṣẹ́ lásìkò tá ń bá sẹ́yìn lọ ẹ̀tọ́ rẹ̀ ní kó máa jẹ kó máa mu nínú owó yẹn láì nánàkúnà. tọ́ba wa di wípé èrè bá yọjú lórí bí wọ́n ti fi sọ pé àwọn máa fẹ́rẹ̀ ni wọ́n pin bí wọ́n sọ wípé á da sí méjì lọ́gbọ̀gba àbí kí wọ́n sọ pé ẹni tó lówó wọ́n máa kó da méjì ẹni tó ṣiṣẹ́ yóò kó da kan nínú èrè tá a máa tó lè jẹ́ eléyìí tàbá ṣe báwọn ọ̀nà wọn pè ní mọ̀dọ́rọ̀bà tó bá jẹ́ pé òfó bá wọnú owó àjèrè tàbí olówó ní òkòrí fà òfó wọnú owó ẹni tó ṣiṣẹ́ nǹkan ló ṣe sábàbí tó fòfi wọnú ẹ̀ tàbí olówó ní òkòrí fà eléyìí ni mọ̀dọ́rọ̀bà Islam ó yàtọ̀ sí nǹkan máa ń ṣe láwọn báńkì báńkì gan tó ń fira rẹ̀ ń fi islam rìbá kọ̀ bẹ́ẹ̀. nísìnyí táwọn bá gbowó lọ́dọ̀ yín wọ́n máa fowó kún owó yín lóṣooṣù àwọn ìtàn fira ní islam ni tí wọ́n á ní kó ló ti dẹ́gbà àwọn fowó yẹn ṣòwò eré tí yín nù tí wọ́n ní kí ẹ bá ń fowó ṣòwò àkókò jọ tọ́ ọ̀bọ̀ wí ẹ bá ń fowó ṣòwò lẹ́yìn náà owó lẹ́sí pé ṣé mo máa ní ní kúkú mọ pàtó owó lẹ́sí ṣe là ń sọ pé olówó gbọ́dọ̀ mọ̀ nítorí bá ní kó fowó ṣe wọ́n gbọ́dọ̀ fi ṣe tó bá fi ṣe nǹkan míì tó bá já sófò ẹni tó ṣiṣẹ́ ní òfòrí fà owó là máa ṣe láyé tí ò ṣeé ṣe tí ó fò ọ wọnú ẹ̀ sádínkù ọ wọnú owó kò sówó náà láyé yìí báńkì wa sọ fún ọ pé àhàhà àwa ti pẹlẹ nù ẹ àá lè àlè ìṣòfò abẹ́rẹ́ ilé ìsìláàmù náà irọ́ lásán torí pé táwọn náà fowó ṣe kìí ṣe kó wọn fẹ́ ṣe ìjàmbá burúkú wọ́n ń yá àwọn èèyàn lówó gbèlè àmọ́ náà táwọn fi ń gbèlè wọ́n systemize rẹ̀ ìgbà tí wọ́n fẹ́ yáwó wọ́n fẹ́ yá one million àwọn wa sọ pé àwọn yọ ní one million ni àmọ́ kìí ṣòwò ni àwọn yọ lápèjúwe ìwọ́n ń ta sweet ẹ̀sùn wa gbọ́dọ̀ ẹni tẹ́ ti ra sweet sweet gbogbo tẹ́tẹ́ rà lónìí ọjọ́ one million àwọn àlùkò lọ gba receipt wa àwọn làwọn bá yín sanwó táwọn bá bá yín sanwó jọ́tọ̀ bá dáwó padà one million hundred thousand lẹ́tà padà ẹ̀ka fún pé sweet làwọn tà fún yín pé sweet wọ́n tà fún yín ẹ̀gbọ́n ẹ̀ka fún yín ẹ̀ka fún pé swiss la ọmọ ká fún pé ń tọ́ tẹ̀lẹ̀ ni tí wọ́n bá ń tí wọ́n bá jẹ́ pé orí tiẹ̀ ọ fẹ́ dàrú tèmi sì pé kí n kà fún láì ṣe bèbí yọ̀ọ̀ra swiss lọ́dọ̀ ẹ̀ onílé sẹ́ńtẹ́ńtà swiss onílọ́gba rìsíìtì wa ìwọ́n bá mi sanwó fún swiss àmọ́ kà fún láàrin ìgbẹ́lọ́ ká máa ṣe dírámà ẹ̀ má ti yọ ọgbọ́n ọmọ ọ mọ́tà àmọ̀lẹ́kọ̀ọ́ o àbẹ́ ni kà fún pé síìtì mọ́tà fún ọ dọ́tọ̀ bá san ó kí lọ́sàn one point one rìbá ti bí rìbá ti bí ẹ̀ ń sá fún rìbá àwọn báńkì ọ̀ràn ẹ wá lọ kó sí rìbá gidi míì sọlọ pé báńkì ọ̀ràn tó bá kọ̀ lọ́ba yọ ní one million nítorí wọn sọ fún mi kó lè sọ pé tẹ́ bá san padà ẹ san one million fifty thousand wípé fifty thousand credit àbí interest tí ó bọ̀ lé owó nù èèyàn máa pẹ́ à wọ́n ń gbélé wọ́n ṣe kíni bí fifty thousand ni ọ̀ràn náà ló náà one kobo ọ̀ràn ni o ẹ wá wọ àwọn eléyìí ló pọ̀ islam hundred thousand kà ń pé kí ni mo ta fún ọ sweet máa pe èrè táwọn pọ̀ táwọn máa jẹ èrè olópọ̀ tẹ̀lé àbí rọ́ tọ̀ nínú owó tí ẹ tí wọ́n wá sí bẹ́ẹ̀ owó tí wọn yá yàn kan gbélé wọn wá fún ọ wọn à ní èrè owó rẹ kí lè bá mi kúlíkúlí lè fira ní àbígáàdì torí délé ká ṣọ́ra níbi àmọ́ kówó sí àwọn báńkì wọn yẹn gbogbo transaction tí wọn mú atari tá a kàwé fún ọkọọlẹ rìbá lọ́pọ̀lọpọ̀ rẹ torí délé ọ̀dọ̀ wọn wà ọ ẹnìkan tẹjọ wà tó ń tọ mọwò kan ti ń ṣe tẹ̀sí rí pé masha allah la quwwata illa billah ẹlẹ́ gbówó mú kọjá pé iyì owó yẹn wọ́n fi ń ṣòwò tèrè bá ti yọjú ọ náà gbọ́dọ̀ tó lé o ọlọ́sùkọ̀ gbọ́dọ̀ jẹ́ alájẹmúra o <laughs> tèrè bá ti yọjú wákàtí èló lèrè tó yọjú gbọ́dọ̀ tẹ́ ọ̀sẹ̀ sọ̀sù kọ̀ pẹ́jù gbọ́dọ̀ bá ti pẹ́jù yọ ẹ nígbà tí a bá ti fi iye tó délé kó la sọ pé a máa pín wọ́n kó tiẹ̀ mìíràn kó tẹ̀lé àǹfààní fẹ́fẹ́ tẹ̀lé sí sísẹ́ náà nítorí pé tí ọba rówó tó tó bá eré ló ní tó bá orí bẹ eléyìí eléyìí ní ọ̀nà tẹ́lẹ̀ ká gbà pé tó ṣe cooperative cooperative rọ wọn ní islamic cooperative gbọ́dọ̀ ti dé islamic cooperative ẹ̀yin ti kó hundred thousand fún wa wọn á láǹfààní àti yá two hundred thousand níjọ́ tẹ́ bá ti sanwó padà two hundred náà lẹ́sàn bóyá o ti jẹ́ islam ẹ̀yin ẹsẹ̀ má jẹ́ kí n dáwó náà tẹ wá yá mi two hundred tó pé níjọ́ tí n bá sanwó two hundred náà ní san islam ṣùgbọ́n èmi màá kọ́kọ́ dáwó náà èmi ọ̀dà hundred kí n lè bá yá two hundred màá dá five hundred kí n lè bá yá one million màá dá one million kí n lè bá yá two million òfin ṣẹlẹ̀ sọ pé lẹ́yìn ọ̀rùn jẹ́rìrà ní fàáyì èmi yá yín díẹ̀ kí n lè yá púpọ̀ ní ọ̀tọ̀ rìbá lòlá. torí ẹni tó fẹ́ yá mi lówó àánú ni ẹni tó sàánú mi ọ̀gbọ́dọ̀ sọ pé kémi náà kọ́kọ́ yá òun náà yá mi kí n lè yá òun púpọ̀. lẹ́yìn náà mo yọ ọ lówó kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ ní sanwó tèmi padà fún mi. àfi lẹ́yìn ìgbà kan sẹ́mi kọ́ hundred thousand sẹ́yìn ìyá wọn wọ́n lè lè rí gbà àfi lẹ́yìn oṣù mẹ́fà ń dọ́kẹ́ bá fẹ́ gbà torí di eléyìí eléyìí kìí ṣe ìsìláàmù wọn pè ní ìsìláàmù kí nìkan ẹnìkan ọ lè ṣe àlùyàkímù cooperative mọ́sálásí cooperative kìí ṣe mọ́sálásí cooperative rìbá cooperative torí pé wọn náà ti dáwó kó tó di pé o ti yá wọn lówó kó tó yá ọ lówó kátó wá pé àwọn èyí ṣe pé tó o bá tún yá bẹ́ẹ̀ náà two hundred kan yọ ọ́n two hundred and twenty ló fi san tọba wa kùnà láti san tàwọn tàwọn àmì ìtẹ́tù ṣe mùsùlùmí nù tọba wa kùnà ẹnìkan tẹ̀ tún sọ̀kan fún mi nípa tàwọn mùsùlùmí náà wọ́n ní bàtírí bàtírí ni nínú cooperative yẹn yàtọ̀ sí owó tí wọ́n ti tó ti yá wọn tí wọ́n yọ nílọ́po tó bá ní bùkátà kan tó bọ́ lójijì wọ́n lè yọ lówó bàtírí wọ́n á lọ dá padà láàrin ọ̀sẹ̀ méjì tó bá ti dá padà ọ̀sán owó sara pé ọpẹ rìbá náà sùn tọ àwọn ti tọ́jọ́ pé tọba yá two hundred lẹ́yìn tí wọ́n ti yá one hundred tọ́ọ̀bá rí san wọ́n wá pa bolo sí ọlọ́run láì sẹ́ni tó fẹ́ dán wèrè wọ́n á gbé ọwọ́ àníjà gbogbo wọ́n máa kọ́ níjọ lórí pé ọ̀yáwó bọ̀sánwó ọ̀yáwó subhanallah má gbéra rẹ lọ bọ́ràn ẹni tó bá ṣe bó ti ṣe máa wọn kì í tẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ pẹ́pẹ́pẹ́ wọn fẹ́ pẹ́pẹ́pẹ́ níjẹ́ wọn ti aramu níjẹ́ kí wọ́n di ẹni tí ojú ń tì bẹ́ẹ̀ náà ní kọ́múlé ná ẹkú kọ̀ǹkọ̀dá kọ́múlé ná kí náà bá tóni lọ́mú kọ́ olùwàkọ́sọ àgbà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.